ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owusu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ́fẹ́ ṣe ìpolówó ọjà lẹ́fẹ́ ṣe ìyàwó lẹ́fẹ́ ṣe ẹ máa lọ sí Owusu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹdùn sí máìkì lọ́dọ̀ àwọn Owusu Owusu ṣe bẹbẹ igbó lóhun níwọn wà nílùú Ìkòròdú ó yẹ mọ yìí ń bẹ yẹn bá mi bàbá àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbọ̀hùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ̀ lọ bá wọn wọ́n pè fẹ́ polówó ọjà ni ẹ fẹ́ tajà ni ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ni lóríṣiríṣi ni ìṣílé ni ilẹ̀ ẹlẹ́fẹ́ ni kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ lówùtú FM kẹ́ wá sí mi thank you very much Owutu ni. ẹ aláàjì sọyà olú ṣáàsì olúmọ àgbákò wọ́n jáde ní ayé bàbá yìí irú èèyàn wo ni àgbákò tẹ́yìn mọ̀ tó hàn sẹ́yìn ṣùgbọ́n tí àwọn táwọn ń wò wọ́n lé tá a mọ̀ dáadáa. mo kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀mí gígùn tọ́lọ́run fún bàbá yìí tó fi wá pé bàbá àṣàtì olúmọ nígbà tọ́lọ́jọ́ dé ó fọ ọ̀rọ̀ rí ni kìí ṣe pé bàbá sọnù à káàkiri àbí bàbá ya wèrè ẹ̀wọ̀n gbé lọ gbà ìwòsàn títí tí bàbá fi kú bàbá ń àtì ni nínú ọdún yìí a sì jọ wà lókè sàn bí ọ̀nà mẹ́ta nínú ọdún yìí kódà lẹ́nu bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn bóyá ló ìtọ́ mẹ́ta a sì jọ wà ní Èkó club ní Sùúrùlérè tí bàbá wá bẹ̀ tí gbogbo wa máa máa bá bàbá dá para bàbá yìí máa máa tún ṣàdúrà bàbá ti súnmọ́ bàbá tó kí bàbá èmi ni lágbájá o torí bàbá ò fi gbogbo ara dáàyàn mọ̀mọ́ dání à èmi ni lágbájá o bàbá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà bàbá jẹ́ nínú eré tíátà bàbá Charles Olúmọ wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ẹni tó máa ń fi taratara ṣe acting pé èèyàn ń ṣe tíátà o èèyàn ń fara ṣe sẹ́mọ̀ ọ̀tọ̀ ni kéèyàn ṣe tíátà kan ní ẹ̀ ó tà ń ṣe bàbá Charles Olúmọ àgbákò tí páàtì bá pa ìwọ àti ẹ̀pọ̀ wọ̀gán á mọ̀ pé àgbá kò ló bá ti tẹ̀ yìí tó bá jẹ́bi ká nàyàn àtijọ́ wàánu sinimá kan rí like father like son I think so many years back tí ó jẹ́ pé bóyá àti ọmọlẹ́yìn bàbá àgbà kò bẹ̀ nígbà tí bàbá máa máa nà wá àfi bíi pé èèyàn ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ tó tán bá fẹ́ art wọn art gan tẹ̀ máa mọ̀ pé art ni bàbá rèé lẹ́yìn yàtọ̀ tí pé bàbá ń ṣe pààtì eh, oníjàgídíjàgan àwọn àtìn bàbá tún máa ń dẹ́rìn pààyàn àwọn òyìnbó àsọlùra àwọn òyìnbó àwọn òyìnbó mẹ́rìírí láìkí inú sinimá ọjọ́ alẹ́ fíìmù ọjọ́ alẹ́ tó ìwà lọ́nà tá a ṣe láìpẹ́ ibẹ̀ ni bàbá ti ní you want to die jẹjẹlé ọ̀ ọ̀ ọ̀ tipátipá ọ̀tọ̀ àwọn òyìnbó bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ àti bàbá ń dùn mọ́ yàn nù dẹ́nà wa wà lórí pílátọ́ọ̀mù kan gbogbo àwọn onítíátà gbàgbà onítíátà ti arábìnrin kan Doyin Amadu tó kó wa jọ sínú pílátọ́ọ̀mù yẹn nínú pílátọ́ọ̀mù yẹn a máa máa dá wàdà a máa máa dá para bá a ṣe ń dá para dá ń dá wàdà yẹn bàbá Ṣàṣolúmọ àwọn náà a máa dá sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ pẹ̀lẹ́ o ó kí o àdá fún yín o ńgbà tó dárin kan bàbá ní ẹjọ́ o ó ní kí n sọ fún yín ẹ tí mi ò pé mọ́ o ọmọ mi ìwà mo tún ráyọ̀ a máa bá mi sọ nǹkan tí mo bá fẹ́ sọ fún yín o bẹ́ẹ̀ ni ọmọ yẹn dẹ̀ máa ń bá wa sọ̀rọ̀ yẹn mo tún ráyọ̀ kí ọlọ́run ọba kó bá mi da òun náà lágbà kóun náà rọmọ tọ́jú ẹ̀ toró tọ́jú bàbá ó dúró ti bàbá bí bàbá ń jáde òun ló máa mú bàbá wá bí bàbá wà lé ọmọbìnrin yẹn mo túráyọ̀ ìwà òun ló dúró ti bàbá yíyún bí bàbá ti dákẹ́ báyìí orí platform yẹn ní túráyọ̀ kan pariwo ló sẹ́ndí voice message yéé ẹ gbà mí o bàbá ti kú o àgbákò ti dákẹ́ o àgbákò ti kú o mo jẹ́ ẹni àkọ́kọ́ tí mo kọ́ respond sí eh, mẹ́sẹ̀gì ẹ̀ tí mo dẹ̀ ṣàdúrà fún pé òkú bàbá kò sí bí arúgbó ti lè tó téèyàn máa fẹ́ kó lọ òkú bàbá òun ṣòkú ọ̀fọ̀ òkú ìdùnnú òkú ayọ̀ ni bàbá ṣe dáadáa nígbà ayé wọn ojú ayé wọn dáa mo dẹ̀ nígbàgbọ́ pé ọ̀run wọn náà dáa ẹ̀yìn tán filẹ̀ kò ní bàjẹ́ gbogbo àwọn onítíátà ẹni máa kú àdàgbà ànírògùn àtẹ̀yìnkú mọ́ irú ikú bí ikú bàbá Charles Àgbàkò la fẹ́ láàrin àwọn òṣèlú. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.